والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bá ti ṣe sọ ọjọ́ tí anabi muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ fún àwọn èèyàn nípa àwọn ará ilé wọn ọjọ́ yẹn a mọ̀ nínú islamic history gẹ́gẹ́ bíi yawmu ghadiri kham yawmu ghadiri kham àti ikú pàtàkì púpọ̀ kí mùsùlùmí ọmọ nípa ọjọ́ yìí ọjọ́ yìí anabi sallallahu alaihi wasallam wọn bá wọn tàbí sọ̀rọ̀ rẹ̀ tẹ̀ nínú tí wọn bá wọn sọ kò náà lọ́rọ̀ nípa àwọn ará ilé wọn tí ká ṣe dáadáa sí wọn. Sheikhul Islam ibn Taymiyyah rahimahullahu ta'ala nínú tírà wọn minhajus sunnah àti tí iqtidaa as-sirat al-mustaqim wọ́n ti àlàyé rẹ̀ pẹ̀tẹ́ nípa ọjọ́ yìí àti bí àwọn ṣíà àwọn Rāfidah bí wọ́n ti ro irọ́ lóríṣiríṣi mọ́ ọjọ́ yìí ọjọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ìjọ́ kejìdínlógún nínú oṣù Dhul-Hijjah ìjọ́ kejìdínlógún oṣù Dhul-Hijjah ọdún tí Ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe hajj dágbére. àwọn ṣí àdáwì yẹn àwọn rọ́pọ̀ wọ́n ti àfikún àwọn rọ́ wọ́n ti àlékún rọ́ èyí tí ò wáyé wọ́n fi fún ọ̀rọ̀ ànábì sallallahu alaihi náà. láti pé iye òǹkà èèyàn ti ń bẹ pẹ̀lú ànábì lọ́jọ́ yìí lé ní hundred thousand láwọn sàbí wọn hajj. nínú táwọn ṣí ní yẹn nínú ni pé awsọ bil khilafati li Ali fanabi ti sọ àsọtẹ́lẹ̀ pé Ali yìí ni kọjá àròlé lẹ́yìn lọ́jọ́ náà kò sì sí ntọ́jọ́ bẹ́ẹ̀ kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam lam yusi bil khilafati li ahad anabi ọsọ àsọtẹ́lẹ̀ pé nìkan ni kọjá àròlé lẹ́yìn o ṣùgbọ́n àwọn àmì tá <coughs> tọ́ka sí pé gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ lẹ́yìn anabi sọlọ sẹlẹm náà ọba fẹ́ abubakar nínú gbogbo àwọn òun náà lẹni tí anabi pa láṣẹ kọ́ máa kírun nígbà tí anabi ń ètò ìsìnkú ọba kú ẹni tí ó sì ní kọ́ máa kírun fáwọn èèyàn nígbà tí wọ́n ń ṣàárẹ̀ òun náà lẹni tí àrò lé tọ́fì anabi sọlọ àdìsẹlẹm ó fi abubakar ó fi ó túmọ̀ sí káwọn bọ́kà náà ni ó kọ̀ntínú lẹ́yìn àti ànàbì sallallahu alaihi wasallam láì. láti ti mà kíkẹ́ Abubakar yẹn radiyallahu anhu ọlá àti àgbéga ètò bá fún un nínú ọjọ́ yìí lẹ́yìn torí di eléyìí báyìí ẹni iwájú ọjà àròlé lẹ́yìn anabi sallallahu alaihi wasallam kò sẹ́ni tó ṣàbòsí ṣùgbọ́n àwọn onífẹ̀ẹ́nu àwọn onífẹ̀ẹ́nu dà ń sọ yẹn àwọn ṣíà àwọn rọ́ọ̀fẹ̀bọ̀ nínú rọ́ tí wọ́n pa onírígbà anabi ti sọ àsọtẹ́lẹ̀ lọ́jọ́ náà iye tí àwọn sàábé ti sì ń bẹ láyé ni wọ́n ń bẹ pẹ̀lú anabi ìjọ náà kíkẹ́ gbogbo wọn wá gbé ọ̀rọ̀ pamọ́ wọn sọ ah, kí ni wọ́n wá gbà bẹ́ẹ̀. ṣé àwọn ẹni tó lé kó wọ́n ti ti gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wọ́n ti àwọn àdéhìí ànábì sallallahu alaihi wasallam ti gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam wọ́n wá gbé ọ̀rọ̀ pé ẹnìkan tọ́ sí wọ́n gbé pamọ́ nítorí kí wọ́n fẹ́ gbà ń wọ́n sọ para pé nahnu qawmun àmọ́ àwọn wọn bára wọn wí hum qawmun idha ahabbu shay'an sayyaruhu hadithan pé èyí orí kan làwọn gbogbo tí wọ́n bá ti fẹ́ràn àwọn sọ́dà dìtì ni wọ́n parọ́ rẹ̀ má nàbì sallallahu alaihi wasallam ti mà ike wọn ìní kankan tí ní oníkó sínú tuntun jáde bóyú nígbà tó tó yìí sí àwọn ṣíà nìyẹn torí di eléyìí báyìí wọ́n fẹ́ràn ọ̀rọ̀ pípọ̀ wọ́n parọ́ rẹ̀ mánàbí sọ̀rọ̀ bá àti sọ̀rọ̀ bọ́lá fi sọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn ṣùgbọ́n àwọn tàbí wọ́n ní wọ́n gbé pamọ́ àwọn òpùrọ́ eléyìí pa kí làwọn ṣe tàbí tí gbé tánàbí sọ pe àwọn tàbí kí sì ní ni wọn ìlà náfàrán kọ́lé ìlà àyàfà níbo mi lè yàn márùn péré subhanallah tó gbogbo sábẹ́ di kèfèrí sábẹ́ di kèfèrí báwo sọ ẹ́ rí i pé inú àwọn fundamental principle ẹni ìyapa ti wà láàrin sunna àti ṣá mẹ́tì kún tán jẹ pẹ̀lú ìwé kan tán pín ẹ̀ṣíà sunna ọmọ ìyá ni wọ́n ọmọ ìyá báwo ṣé iná àti omi ọmọ ìyá ni wọ́n wọ́n yìí sọ ọmọ ìyá tòun torí de eléyìí báyìí. wọ́n ní èèyàn márùn ló kù subhanallah ọlọ́run ọba tí wọ́n fọ́ ojú nu wọn ìgbà tó fẹ́ márùn kù wọ́n wọn ò sínú wọn wọn ò fi Hasan sínú wọn wọn ò fi wọn wọn ò fi wọn àwọn ẹni tẹ́ ti pè ní ahlul tẹ̀ ń náà nù àwọn lórí ìsìláàmù tọ <clears throat> torí ẹ̀ ń gbà tí o bá rí ẹnìkan tó sọ fún ọ wípé kí lọ́ọ́ mọ̀ nípa yóò mọ̀ gẹ̀dí rẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni ọjọ́ yẹn ń gbà tẹ́lẹ̀ ní omi yẹn wà ànábì bá wọn sọ̀rọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ tí wọ́n bá wọn sọ ni kò di tìrọ̀ ọlọ́run ọba mú ó sì mójútó ọ̀rọ̀ àwọn ará ilé ni lẹ́yìn òun ẹ̀ lè rí òsìlá kọ́lẹ̀ mi kankan Ibn Taymiyyah rahimahullah bàbá yẹn ti sẹ́fẹ́ sí islam púpọ̀ sábà lọ sínú Minhaj sunnati nabawiyya síra yẹn jẹ́ ìdí mẹ́sàn-án níbi tí wọ́n ti ń pọ̀ ìdí báwọn ṣíà yìí síra ìdí mẹ́sàn-án wọ́n fi ń pèsè fún síra tọ́kàn náà àwọn ṣíà pọ̀ tò níbẹ̀ yẹn ìgbà tí wọ́n tírìtì yọ́ọ́ màgàdéèrè hàn kò tiẹ̀ sí ọ̀nà kan tí wọ́n lè bá yọ tí bàbá yìí ò ti fọ̀ bẹ́ẹ̀ gé ìtòlùkọ́ àti ìdí nù sọ ẹ̀yin muslim ayé gbogbo tó wà ń bẹ wà ń bẹ àríwọ́ tẹ̀yìn pa ń bẹ ẹ sì ti mà kò lè má rí bẹ́ẹ̀ torí bukhari ọ̀pọ̀ akọ̀ pẹ̀lú wọn kùránì kan ọ̀pọ̀ akọ̀ kátó pé bukhari àti muslim kan kò sí sọ́kẹ́ fi gbogbo tíra ti fi ẹsẹ̀ lọ́dọ̀ wa tíra ìṣí àkànní ti wọn sọ fún pé ẹ ẹ wo nu sọ̀rọ̀ muslim àti ti máa bẹ̀ à sọ̀rọ̀ muslim èwo tọ̀dọ̀ àwọn mùsùlùmí àbí tọ̀dọ̀ sí i ní ògbó yé àgbà tí ṣé àkọ́bánilẹ̀ lọ́wọ́ nu sọ̀rọ̀ muslim lákàfáhùn ọlọ́run bìhá tí wàá táwọn níní yẹn tó wà ní ká lọ wọnú sọ̀yìn muslim sọ̀yìn muslim táwọn dání sẹ́ńpé muslim ìtẹ́ wa ń bẹ rẹ̀ káwọn alukurani ó gbà sọlá ní alukurani ní wọ́n ti pè gbogbo sí torí pé àwọn wọ́n ti di lọ́dọ̀ tiwọn. torí di eléyìí báyìí àì pé ààrẹ asilim tẹsílà ẹ̀kọ́ gba ẹ̀sìn islam náà kọ́kàn yóò lè balẹ̀ sábà gba ẹ̀sìn islam ìgbà náà lára lọ wò sọ yóò mùsùlùmí ó gbé a tẹbi tíra ti ń sọ yóò mùsùlùmí á gbà wà á ń tẹlẹ sẹmi lẹnu mùsùlùmí òrògbó yé onítíra ti yín nù á ah, bí kò sọ alukur'an ẹbí ti yín nù pé a ah, tẹwúrátà tiẹ̀ ń kọ́ òrògbó yé ìgbà tó bá ní alukur'an yín á sọ ká ah, tẹwúrátà tiẹ̀ kọ́ torí pé tí alukur'an ìbá ti ṣe tiẹ̀ á jẹ́ pé tẹwúrátà lọ ń tẹ̀lé onírọ̀ ọ̀hún sọ yé mùsùlùmí yìí àti à ìwọ ń kọ́ àlẹ́sẹ̀ mùsùlùmí tẹ̀bí mùsùlùmí ni wọ́n náà sọ̀tẹ̀ mọ̀ kó ti fira rẹ̀ hàn. torí délé ó wọ́n nù mi ibi àlà abẹ́ẹ̀ ẹ̀gbọ́n bàbá ànábì baba bàbá wa Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam wọ́n máa ń hùwà bọ̀ ìwà ìkàkún wọ́n máa ń hùwà àìlákàtì sí àwọn banu hashim àwọn ará ilé ànábì wa muhammed sallallahu alayhi wa sallam. فقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمنون حتى يحبونكم لله ولقرابته mo fi ọlọ́run bá tẹ́mi mi ń bẹ lọ́dọ̀ rẹ̀ mo fi búra tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra ike wọn ò ní gbàgbọ́ síwájú kó tó di pé wọ́n nífẹ̀ẹ́ yẹn ara alẹ́ mi ànábì sallallahu alaihi wasallam nítorí tọ́lọ́ àti nítorí pé ẹ jẹ́ mọ̀lẹ́bí mi. tí wọ́n bá fẹ́ràn yín torí nǹkan ò ní gbàgbọ́ subhanallah. eléyìí ó fi hàn wá àdìsí yìí alimam ahmed rahimahullah àtàwọn míì ni gbé jáde. al ibn abdul ọjọ́ ma bàbá bàbá ànábì ọmọ ẹ̀yà bàbá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní mo sọ ìpè rẹ̀ ànábì gẹ́gẹ́ bó ti wá nu Musnad Imam Ahmad qultu ya Rasulullah mo ní ìròjíṣẹ́ ọlọ́ inna Quraysha idha laqiya ba'duhum ba'dan laquhum bibishin bibishin hasan àbí bibishin hasan àwọn Quraysh sábà pàdé ara wọn wọ́n máa pàdé ara wọn pẹ̀lú ìrẹ́rìn músẹ́ tó rẹwà wọ́n máa pàdé ara wọn lọ́nà wọ́n máa pàdé ara wọn pẹ̀lú ìrẹ́rìn músẹ́ tó rẹwà. وإذا لقونا لقونا بوجوه لا نعرفها ṣùgbọ́n wọn bá pàdé àwọn ará ilé ẹ̀wọ̀ ànágbèmọ́lá àdìsẹ́lẹ̀ wọ́n pàdé wa pẹ̀lú ojú burúkú tá a máa ń tọ́fà wọ́n kà sojú dúdú wọ́n sojú pọ̀ wọ́n dídú má gbárí. Ah, ah, kí ló dé àti màgbẹ́nu ń bí wọn kò sòro ẹ sáàtì wojú wọn kò sẹ́ nídìí kí wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́rìí tí wọ́n bá rí wa. فغضب النبي صلى الله عليه وسلم غضبا شديدا النبي محمد صلى الله عليه وسلم bínú níbi dọ́pọ̀ irú eléyìí kọ́ máa nù gbèsè ayé wa àfi kéèyàn máa ṣe sùúrù ọmọ tó ṣe fún àwọn èèyàn tó kàn ń bọ anújẹ tó bá ti rí ọ wọn mọ kan lẹ́ńkù tó bá rí pọ́ńbọ̀ wọn mọ títọ́ lábàádì wọn mọ hakẹlẹbẹ lábàádì wọn mọ mọ́jú tó bá ti rí ọ kí ló wá ṣe nítorí tọ́ lọ kí lẹ́sẹ̀ rẹ nítorí tọ́ lọ tó o bá kó dàálẹ̀ tó tuntun sà ó rí i pé à kìí ṣe nǹkan kan bí ìbá ṣe kó ń ju wọn ẹsìn mọ̀ kí tí ní kẹ́ ẹ̀rọ jọ́ ikú ní pàjáyé torí kọ́ kò ní ṣe sọ torí pé à ń wọn ò ṣe wí ní ẹjọ ìjà lára kò sì ní tán bọ̀rọ̀bọ̀rọ̀ nítorí àti parí ó ti tán ọ tuntun lọ́la ó ti torí pé ìjà lára kò ní tán àyàfi tẹ́ bá lè gé nǹkan kú mbẹ́ tó ṣe gé kò ṣe gé tó bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ àwọn ará ilé ànábì sọlá pé àwọn bá ẹgbẹ́ abẹ́rẹ́ bẹ́ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí fàdúró pé kínni kínni eléyìí tó bí káwọn kan náà lọ gbẹ́ nìkan jáde nu wọn gbàtà anabi sallallahu alaihi wasallam tọ́fẹ̀ kú tán pé ah, àwọn náà lánàá ní ìsìn anabi òpùrọ̀ kan wọ́n gbé jáde gbà gbẹ ah, ẹ̀yin nìkan fẹ́ dá yìí gbà ẹ̀dá wa náà ní tiwa darí Musailima al-Kadhdhab náà bá lánàá bí lòun. tontori di ilé bẹ́ẹ̀ náà ni tọ́lọ̀ bá kan fún ọ náà ìwọ náà a máa ní ìfura ìkọ́sí ẹ̀ máa kẹ́kọ̀ọ́ yín máa gbọ́n ni bá kan fún ọ ò ní sẹ gbogbo ará àdúgbò wọn sì rí ọmọ bínú ọmọ wa wádìí kí ló biinu tí wọ́n bínú wádìí wádìí ní torí tọ́lọ̀ ń fún ọ náà lọ fa wàhálà ń bá wá kú wọn náà ní kókó ńgbà tí èsì pé wèrè lẹ́gí mọ́ torí ẹni ti jẹ́ pé tọ́ta rẹ bá pọ̀ orí rẹ pọ̀ àmọ́ kò lọ́ta rárá à ẹni rẹ ni à kò sóore lọ́dọ̀ rẹ̀ ẹni tí ọ̀rọ̀ ta rárá inú ìyà ní ti ń paragàjì wọn lọ lọ́ta ò jẹun látàárọ̀ àbí òye gbogbo fẹ́ tó ti kọ̀ wọ́ọ̀tì kọ ọ̀rọ̀ kàjẹ́. wọn á lọ lọta sọmọ pé ọdọta nìyẹn sọmọ alihamudulilayi mẹ́sẹ̀ ń sọ̀kalẹ̀ nínú tipa bẹ́ẹ̀ ni wọ́n sọ̀kalẹ̀ nínú tírélà bẹ́ẹ̀ ni wọ́n sọ̀kalẹ̀ àwọn ọkọ̀ kéékèèké wọ́n sá ń pààkì wọn kalẹ̀ ká àwọn ah, náà sáré. Ah. Ah. sómi kan náà wà á da ikú abẹ́ ti ẹ̀rí nǹkan mọ̀ tí èso ọmọ sàfú ọmọ sàfú náà ni sọ̀kalẹ̀ <laughs> ọ̀gbọ́n wọ́n mọ̀ wò pé ọ̀sẹ̀ wo ló gbà. tọ́wọ́ kọjá tó bá ti sọ náà lẹ́kùn wọn àmójújẹ nígbà táwọn ò rí ọ nítorí pé báwo ló sì lè ga ẹ̀rù kàlẹ́ yín mò ń kì báwọn káàbọ̀ káàbọ̀ bá a sàárọ̀ subhanallah ẹnu òní ṣe gbé torí ti ń bẹ́ẹ̀ lóko ọ̀pọ̀ ṣùgbọ́n ẹ̀ náà àmì ẹ ò ń bọ̀ ẹ lẹ ẹ bẹ̀rẹ̀ lọ́la ẹ tẹ̀lé ẹ tẹ̀ àti tẹ̀ ẹ kékeré. ẹ ṣe bí yẹn bí àparò lára yín máa fi dákọ̀ tí tó fi pọ́n mọ́ ọlọ́run bíi kíní kan sọ́run dákun wá wá gbélé yọ pààrọ̀ rẹ̀ ètò ọ̀gbọ́n ti gbó. ẹgbẹ́ tí wọ́n máa ń bọ́ sọ sí lọ́rùn ni wọ́n máa fẹ́ràn tí wọ́n sì ń rí ọ̀rẹ́ ń sẹ́. àmọ́ wọn náà bọ́ lọ́wọ́ àmọ́ bọ́ sọ sí lọ́rùn wọ́n tó ní kí wọ́n wò sùn ó ti gé tuntun sọ́rùn tó tún ọ̀tán lápá ìwù rẹ̀ wọ́n mọ bínú àbí wọn ní bínú wọ́n bínú torí ẹ̀ ń dá fún ọ ọ̀n pàt pàt dáadáa masha allah gbogbo yẹn wò pé ah, fíjọ ọmọ yìí o fíjọ ọmọ insha allah fíjọ ọmọ insha allah ọwọ́ akọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn kọ̀líkì rẹ̀ kan salamu alaykum kálukú dákẹ́ mi mọ tí mo ṣe fún ọ kẹ́ ọ ṣe máa tó ṣe fún ọ ọmọ tó ṣe fún ọ torí pé ọ dáa fún ọ tí wọ́n kú díẹ̀ káàtó sọ ayẹkọ ọmọ bàkókò rẹ jẹ́ ẹ̀yọ́kọ̀ bàjẹ́ السلام عليكم من شاء àfẹlẹ́dẹ́ wọ́n man ṣe àfẹlẹ́kọ̀ tó bá kọ́ dáhùn tó bá kọ́ mọ́ dáhùn tó yé wa tó tó wọn bá dáhùn wàhálà tó yé tó bá tún dáhùn ọ̀ràn ni fún wọn torí pé ní yóò wúwo tó bá tó dáhùn kẹ ṣe òun náà láti máa dá lò yẹ ọgbọ́dọ̀ dáhùn ọ̀ràn yẹn torí di eléyìí bẹ́ẹ̀ náà làwọn ará ilé àdébọ̀ sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ wọ́n ní àwọn ọ̀mà wọn ọ̀mà táwọn ṣe fún wọn wọ́n máa ríra wọn tá à ń wò wọ́n wọ́n máa rẹ́rìn wọ́n máa yọ̀ wọ́n máa ti rá wa ọ̀pá dúró wọ́n banú jẹ́ ni. sẹ́yìn náà ti mà ẹ bá ti rí àwọn ẹ̀ méjì súnà ọlọ́ọ̀ni bá ti rí àwọn méjì tó ń yọ̀ sẹ̀sẹ̀ tó ń yọ̀ sẹ̀sẹ̀ jọ́nẹ́rálì ìyá oríṣi kan náà ń jẹ wọn ni. ẹ rí i pé bóyá kù sẹ́lá méjèèjì inú kó sì jẹ́ pé àwọn méjèèjì rẹ̀ kìsì kan ni wọ́n jọ ń bì mẹ́nìkan wọn mọ pọ́ nìkan lẹ́sẹ̀ ẹni tí wọ́n bá ti parí operation tán ọ̀tẹ̀ ó tún bẹ̀rẹ̀ nítorí pé kí sítọ́pù àwọn ọkọ̀ tí wọ́n fi dọ̀rẹ́ náà ló tù wọn ká. sọ ìwọ́n tó wàá bá wọn lẹ̀ dí àpò tán dí àpò títọ́ bá ti yọ ọ́ ìfọ́ ọ̀bànújẹ́ ni. ọmọ ọkọ oníbọ̀ yẹn o oníbọ̀ yẹn ẹ má sọjú lẹ̀ fún o ẹ bá dúró ẹ bí gbàdá ń fáwọn sọ́jà gbogbo wọn ti bá dúró. wà máa di bèbí tẹ́wọ́n ti remote control control tó ọ̀yẹ́ bájúrò kan kó sì bájú ọ̀dẹ rẹ́rìn ó sì rẹ́rìn subhanallah wọn làwọn ọmọ táwọn ṣe fún wọn ìrìn ànábì sallallahu alaihi wasallam ah inú òbí ànábì àbí òní bí ànábì yóò bí ànábì sallallahu alaihi wasallam ah òun wàhálà tánàbì sallallahu alaihi wasallam ń ṣe torí àlùmọ́ ẹ wo oríṣiríṣi ìpọ́njú tánàbì faradà torí ìjọ yìí wọ́n á jẹ́ pé ìyìnlẹ́ wàá jẹ́ kánàbì ọmọ rí bà lórí ẹ̀ látara àwọn fámìlì rẹ̀ tẹ̀sí sí wọn à ẹ̀rù kúrú ẹ̀fẹ́ sórí ibùnú. torí ẹ̀la nàbì sallallahu alaihi wasallam bínú gan ọkọ àlù walladhi nafsi biyadihi mo fi ẹran ọlọ́run ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra. ayé kúrò qalba rajulin ìmáà ìmáàni ò ní wọ́ọ̀kẹ́ nìkan nínú yín hatta yuhibbu ìmáàni kan nínú wọn hatta yuhibbukum lillahi wa li rasulih títí tí o fi fẹ́ràn ẹ̀yin ara alẹ́ mi nítorí tọ́lọ́ àti nítorí tànàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. eléyìí ò túmọ̀ sí pé lillahi wa li rasulih kọ́ ẹ gbogbo bàtí wọn náà fẹ́ tọrọ pé ọ̀dà dákun fún mi lillahi wa rasulih kò túmọ̀ sí o sẹ́mi pé bí ọ̀rọ̀ àwọn ará ànábì là ń sọ̀rọ̀ ìtẹ́lẹ̀ bíi tó kà sí ni pé kí lẹ́ẹ̀tì torí rẹ̀ máa nífẹ̀ẹ́ àwọn ará lè tó náà ẹ fẹ́ràn wọn torí ọlọ́run ẹ sì fẹ́ràn wọn torí tànàbí Muhammad sallallahu alaihi wasallam torí kí ló mú yín dẹni tí wọ́n ní kó nífẹ̀ẹ́ wọn tẹ̀bí torí tànàbí sallallahu alaihi wasallam lọ́ba náà fi pé títí tí wọ́n fi fẹ́ràn wọn torí ọlọ́run tó sì fẹ́ràn wọn torí tani torí Muhammad sallallahu alaihi wa alihi wa sallam eléyìí wàá túmọ̀ sí kọfẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ẹnìkan ó ní lillahi wa rasulihi tó mo ṣe lillahi wa rasulihi ni a tí o bá ti jẹ́ pọ́n ara ilé ànábì ló nífẹ̀ẹ́ òní sọ pé lillahi wa rasulihi. alimami ahmed ni wọn gbà wá ó tún wọn nínú ẹgbà wọ́ọ̀rọ̀ mi ànábì ni yá ayyuhan nas ẹ̀yẹ̀ èèyàn man aza ammi faqad azani gbogbo ẹjọ́ bá fẹ́ra sí àbúrò bàbá mi èmi lọ́ọ́ fara ni o gbogbo ẹni tó bá fi ara ní àbúrò bàbá mi èmi lọ́ọ́ fara ni. so fẹ́ẹ́nàmà amúrọ́júlì sínúwọ̀ àbí torí pé ọmọ ẹ̀yà bàbá èèyàn bàbá èèyàn náà bíi bàbá èèyàn lórí torí ẹ̀ tẹ́ bá fara ní àbúrò bàbá mi èmi lẹ́ fara ni ẹ̀sìn mọ̀ pé tó bá fara ní ànábìsọ̀ bá a sọ̀rọ̀ ó gbé innal ladhina yu'dhuna Allaha wa rasulahu la'anahum Allahu fid dunya wal akhirah wa a'adda lahum 'adaban muhina. àwọn ẹni tí ń fi ara ní ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ọlọ́run ọba gégùn fún wọn láyé àti lọ́run ó sì ti pèsè ó sì ti pèsè ìyà tí dojú ti nílẹ̀ dè wọn. ṣùgbọ́n والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد ihtamalu buhtanan wa مبينا. mubina ṣùgbọ́n àwọn ẹni tó ti tó ń fara ni àwọn olùwàgbọ́ òdodo lọ́kùnrin àtàwọn olùwàgbọ́ òdodo lóbìnrin láì jẹ́ pé wọ́n ṣẹ̀ ìyà ẹ̀ṣẹ̀ wọn wọ́n jẹ kọ́nà ní láì jẹ́ pé wọ́n ṣẹ̀ láì jẹ́ pé múmi níyàn ṣẹ̀ ọ́ láì jẹ́ pé múmi náyàn ṣẹ̀ ọ́ ṣùgbọ́n náà wọ́n sọ pé àwọn ẹni tó ń fara ni ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ láì jẹ́ kọ́nà ṣẹ̀ wọn sọ pé láì jẹ́ pé bí sẹ́ wọn kí lọ já mọ́tò sọ pé ànábì sọ pé kìnnì tó eléyìí ó fi hàn wá wípé ń bì tó bá fara ní ànábì sọlá àtẹlẹ ẹ wo ọlọ́run gégùn fún láyé àti lọ́run ó tún wá pèsè ìyá tí tẹ́ńbẹ́lú ẹni dojú ti nílẹ̀ dé ọlọ́run ti tù wá bẹ́ẹ̀ tó eléyìí ó fi hàn wá ìgbà gbọ́dọ̀ jẹ́ni tí yóò máa ti àpọ́nlé àwọn ará ilé ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam láti lọ síbi lórí àtijọ́ kan nínú ẹni tó ní fi àwọn aráàlú ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ní ìjú òdodo bẹ́ẹ̀ títí yẹn láǹfààní láyé títí yẹn láǹfààní lọ́la àlùkìyàmà títí sábàbí àti àlùjẹ́nà títí sábàbí kéèyàn ga nípò nínú àlùjẹ́nà wọn wà kó tún wá sí orí dáàbò sí òsèlú alọ́kàn náà lórí fi ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ní fi òdodo subhanallahu wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka

ẹ bá àwọn jẹmọ mọtíláṣí sọ ní sẹwọn tí kì í sọ ọtí wa lọ́wọ́ àwọn jẹmọ mọtíláṣí ẹ bá wọn sọ tẹ bá ti bá wọn sọ kò sí wàhálà nọ́mbà fọ parí ìmúṣẹ bóyá ìgbà tí wọ́n bá ń pa àwọn àyà rẹ̀ tó ti ní ìtàwọn àtòkù bá ta pátá tó táwọn tó fẹ́ àmì tó àwọn tó wà fẹ́ máa lọ pé àmì máa ń pàmò dáadáa tó sọ pé ní àwọn àmì ẹ̀kọ́ wà mọ̀ra ṣe ìpè òkú ní ẹja máa ó máa ń tẹ́rí tó á ní ká tẹ̀ sí. alhamdulilayi tí ẹ bá ti ṣe ọ̀kan nínú orísun méjì tí ó ṣe ẹ̀rí wà lórí ẹ̀ kí wọ́n sọ pé ẹ̀ẹ́. آمين àbí kéèyàn sọ pé آمين آمين àbí آمين méjèèjì mu gbogbo tí a máa sinmi méjèèjì mu ṣùgbọ́n yẹn ní sọ pé آمين àbí آمين رب العالمين. súnà pé ká gbóhùn sókè nígbà tá a máa wí. subhanallah àwọn míì wà nínú àwọn ẹrú ọlọ́run olú ń ti àwọn láti sin lọ ojú ń ti àwọn láti yanu níwájú ọlọ́run ẹsẹ̀ bí wá gẹ́lfẹ̀ẹ́ rẹ̀ ní bá sọ̀rọ̀ tó débi tí wọ́n ká fásitì àtàwọn àmì àmì àmì báwo àmì.

tuntun bá débẹ̀ àmín ẹni tó bá ní àgbọ̀lẹ̀ ti yanu ó ti sọ̀ra rẹ̀ sọ̀ra rẹ̀ ẹ̀sìn náà ń ṣe òṣìṣẹ́ ìfúnra. number three. tẹ́tírì ni gbogbo yín ní ìlú. three three a ń béèrè bọ. àwọn orúkọ ọkụkọ wà pé ọkụkọ gbọ́dọ̀ tọ ọmọ orí wọn sí sáà pé ìyá á lérò pé báyà muslim lè a ń gbé àwọn orúkọ kan wà tó tó jí kọ lọ́ba ó kọ ó kọ pàtàkì so náà la níbi sọlá àdúrà sọ fún àbí tó dánú ọkọ abdullahi abdulrahman abibi <clears throat> muhammed bi ahmed náà ó kọtọ dáàbì so ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà tẹ́lẹ̀ pé yẹn ẹni máa ń mọ̀ bọ́yá ẹni tí wọ́n pè bẹ́ẹ̀ mùsùlùmí àbí èsè mùsùlùmí sòkún sì mọ̀ mùsùlùmí ọ pàtàkì tẹ̀lifọ́n ṣe ọmọ fún kẹfẹ́ ọ pàtàkì ọmọ ẹ̀ mùsùlùmí ẹ wá ní tẹ̀lé sọmọ ní tọ́ọ̀lì tọ́ọ̀lì kìí sopọ̀ tọ́ọ̀lìbù akẹ́kọ̀ọ́ nù tọ́ọ̀lìbù student títí wọn túmọ̀ rẹ̀ fún ọmọ yín lọ́la kíkẹ́ yá tọ́ọ̀lìbù yóò student tí òní máa wò pé bàbá òun tún ọmọ kí ló dé tí òun fi béèrè wọn á sọ yẹn student. Abu Talib tí wọ́n pè é Abu Talib èyí tó kókó rẹ̀ ní Tọ́lìbù bàbá Tọ́lìbù òun sọmọ rẹ̀ Tọ́lìbù àbí kò sọmọ Tọ́lìbù wọ́n kàn pé bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wá torí pé asúnmọ́ alẹ́ yẹn ti mùsùlùmí so ìtẹ́sí sọmọ àbí tí wọ́n sọ kí kò sí nǹkan tá a fẹ́ fi lẹ́sìn kí sáà nábì wà nìyẹn àbí èyí wa Muttalib pé Abdul Muttalib kò sínú kọ́ ìjọba orúkọ náà jẹ́ àlùmọ̀tọ́lì tó torí tuma tiẹ̀ ní kí ẹrú àlùmọ̀tọ́lì ẹrú àlùmọ̀tọ́lì sẹ́yìn wọn àtọ̀mọ̀ pé ẹrú àlùmọ̀tọ́lì tó olówó tiẹ̀ ní jẹ́ mọ̀tọ́lì wọ́n máa ń fi ń pè é ẹrú mọ̀tọ́lì ẹrú mọ̀tọ́lì títí pẹ̀lú ọlọ́run bí ẹnìkan sani Abdulmutalib ọmọ Nàìjíríà sẹ́wọ̀n ah, pé lóyún náà ara ìbéèrè náà ló bí wàhálà ọjà bó ti jẹ́ ń bẹ̀ ọ́. tọ́ ètò wa dáa jù ní kíkẹ́ yẹn tó sọ ọmọ lóko kéèyàn máa béèrè torí pé ní tí wọ́n béèrè kì í sí nà. so ṣùgbọ́n àwọn ẹni tí ó bá máa sọ fún ọ pé ìdá èyí ọ̀dà fún ọ̀pá ẹ̀ lọ. kọ́mẹ̀tẹ̀ pé àwọn náà dàbí àwọn tí wọ́n máa wo iṣẹ́ iṣẹ́ tí ọ̀sọ́nù tí wọ́n wá ikpe bóyá ọmọ tẹ bíjọ alhamis kókọ tẹ lè sọọni tẹ bíjọ juma kókọ tẹ lè sọọni àmọ́ ntọjọ bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ à kò sí kò sí kó ọjọ́ kan special name ẹwọn kí ni sẹ́yìn ti mọ tẹ bá ti dáko ẹnìkan kò juma wọn bì sá jamiu juma jumua jumua jima àmọ́ èyí wọ́n sọ pé jima jima àbí bẹ́ẹ̀ kọ́ ni jumua ẹ wá ní jima ẹ̀rọ púpọ̀ jọra o ó kọ yorùbá lẹ̀ sọ sí i tọ ẹ kìnnì kan Abdul Aziz wọn ní ìjọ kí ni wọn bì torí bẹ́ẹ̀ yóò pé làtísì láìsì kẹ́mọ̀ ọgbà khamis sẹ́wáàgì làtísì láìsì subhanallah wọ́n ti bu ọlọ́run jẹ Abdul ọlọ́ni al-aziz so eléyẹn kò sí nínú àkọọ́lẹ̀ mo wà nù àwọn kẹtàkà náà síra kan tí ò tí ò tí ò tí ò síbi ìka tó ti wá ju ipe tọ̀ wọn kàn kírètì lọ tẹ̀lé ìjẹ̀bù tó ṣe jẹ́ ń bẹ̀ ọ́ kéèyàn kọ́ àwọn èèyàn àwọn èèyàn kan sì wà tó tó bá bímọ kì í wù wọn kó sọ ọmọ lóko tó kọ́ mọ̀ Abdullah Abdulrahman Abdulsalam. عبد المؤمن عبد المهيمن محمد احمد محمود حماد حمد رقم ابوك وكان ببستان بستان نسي بستان قاعدين وما هو يعني بستان tó ẹ mọ̀ gbọ́ àwọn oríṣiríṣi kíní kan tó aláwọ̀ àná àbí kíní kan tòfin kò tòfin kọ̀ tòfin kọ̀tù pété de la ba tòfin kọ̀tù pété de la ba tòfin kọ̀ de la ba àmọ́ tòfin kọ̀tù tòfin dàtù wàláì kéde de la tó yẹ tó àmọ́ àwọn tẹ́ ti sọ bẹ́ẹ̀ kí wọ́n má bínú o ètò báwa sọ pé kí wọ́n lọ pààrọ̀ kọ o àmọ́ tí wọ́n pààrọ̀ rẹ̀ lọ dáa jù o lórí wọ́n wá débi tí wọ́n ti wá fi wọ́n rẹ́rìn kí wọ́n bá bàjẹ́ kójú tì wọ́n náà three b. Náà ọmọ ẹ̀ tó bí ó jẹ́ mùú ṣé ara wọ̀ tí ọmọ yẹn ó pè fún un gẹ́gẹ́ bá ti mọ̀ sí lára wọ̀ tá a máa ń pè fúnra wa nígbè ká tẹ̀ra wa lọ sórí tẹ́ ṣérú ọmọ yẹn ṣé yóò sin òbí ẹ̀ yẹn lọ sórí tẹ́ nígbà tó jẹ́ pé ó ń bẹ ládùúgbò yẹn àwọn tá jẹ́ kékeré ẹgbẹ́ àwọn òbí yẹn tí wọ́n ó gbé òkun láti lọ alhamdulilayi ṣé àwọn ajẹ́ mùsùlùmí tó bí rẹ̀ jẹ́ kékeré ọlọ́run fi sàdánwò fún wa so àwọn tó fi sàdánwò fún ọlọ́run bá kọ́ sànù wọn kó dé káwọn òbí yẹn gba islam fún tó kú so tí irú òbí yẹn bá kú kò sínú wọ òbí yẹn lórí ọmọ pé kéèyàn ó ti tẹ̀sí yé ọ̀jà náà àzáde yìí pé kéèyàn ó sin òkú rẹ̀ lọ́bì kan ẹ̀ní bá ń wẹ̀ ẹ̀ní bá ń fasọ sí lá àwọn ẹ̀ńtẹ́ jọ ń ṣe tí wọ́n jọ ń ṣe ọjọ́ páàkì rẹ̀ bẹ́ẹ̀ ti máa páàkì ara wọn àbí òye tó kò sí tọ́kàn ọ̀ tó bá tún bá wọn lọ́gbọ́n tún dáhùn èèyàn gbọ́dọ̀ tẹ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣàdúrà fún kèfèrí abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó bàbá màmá ti gba islam kó tètè gba islam ìgbọ́ tó bá gba islam yóò fi jèrè ọmọ rẹ̀ o tó ní ó fi jẹ́ pé gbogbo àdúrà tó mo bá ń ṣe fún tọmọ ní ìlọ yóò wúlò fún àmọ́ bàbá kántábì màmá alágídí kẹ̀kẹ́ nìkan wọ́n máa ṣe tiẹ̀ káwọn máa ṣe tiẹ̀ kòkòrò ẹ̀sìn túkàlà láàfin àti yìí torí pé ẹni títí ẹ ti bàjẹ́ lè bàjẹ́ jẹ́ tó yé wa aká ò lè fún wàrà ìwọ́n lè dá wàrà nù tó yín àwọn ní ìsìn wọn lọ́nà àlùjáná kan àmọ́ wọn lè bá tiẹ̀ náà jẹ jẹ́jẹ́ pé wọ́n kú oṣù dáadáa tán tí wọ́n fa wàhálà fún ọjọ́ gbé dàrú kìyà tontori de lè má ti pẹ́pẹ́ fúru fún ọ títí tí wọ́n lọ náà ni tó yẹ ó sì máa ké ah, bàbá dáàdi ẹgbà Islam náà tọ́ba tọ́ba tó ok mo ẹ má bẹ̀rù sọ mọ́mì Islam dáadáa sọ̀rọ̀ yẹn tọ́ ọ̀dà àjẹpẹ́ ń ṣe pé fún ọ ẹ má ṣe tó yẹ o tó tún ra mílíkì wá fún wọn tó tún ra búrẹ́dì fún wọn àbí òye fún àwọn tẹ́bẹ́ẹ̀dì wọn fún fún títí tí wọ́n lọ náà ní tí wọ́n ti lọ sí kálukú sí mi náà tírèsì àìsàn. Ọ̀ọ́. Uh-oh. Uh-oh. English ló ń sọ yẹn kéde ẹ̀rí lélẹ̀ yẹn etí Islam ń sọ nípa hasad tó wà ń bẹ̀ yẹn òun náà ní kéèyàn jowó èèyàn kéde kó ṣe lára rẹ̀ kó jowó rẹ̀ ah bó ti mọ àgùránì ké yìí báyìí èmi náà fẹ́ bá competition àbí òye ó jowó rẹ̀ pé bó ti mọ fẹ́ mọ̀ bẹ́ẹ̀ mo fẹ́ mọ̀ ju bẹ́ẹ̀ lọ kọ́ ọmọ wa gbìyànjú lọ́nà ọ̀tọ̀ sọ iye kọ́ ọmọ gbìyànjú kọ́ ọmọ kọ̀ǹpì ara rẹ̀ tí mo ti lè bá ìmọ̀ tí lè bá tí n tún múra sí i sọ iye wa ǹjẹ́ ń wí nù kí wá sí kí wọ́n á gbé a sórí mọ̀ ẹ́ ń bí ẹ sọ́ra rẹ o. nọ́mbà tù. ó bá ṣẹlẹ̀ pé èèyàn ń jẹun ìdí tó wá ń kírun yẹn ó jẹ ṣojú ìta ní èrò pé òun ṣàṣẹ bóyá òun dín ìrù tó bá wàrà kírun yẹn tó bá gbó kò tájì ẹ̀kú ìrìn yẹn. alhamdulillah èèyàn forí kanlẹ̀ pé ó dàbí ẹni wípé mo dín nǹkan kù ọwọ́ adájú pé kò dín nǹkan kù inna Allaha ghafurur rahim gbogbo number one. àwọn ọdún kan ní àwọn àsìkò yẹn wọn lò dá bí ọjọ́ méjì àbí ọjọ́ mẹ́ta àti ṣé àwọn ọdún tó mí ìfẹ́ ṣe á mú wá padà. àsìkò tí ọ̀gọ́dọ̀ kírun bí kírun. àsìkò tí ò ní ẹ̀rọ tí ó mọ̀ nírú àwọn ọdún yẹn pé sábàjẹ́ ìwọ̀n padà bí báwa láṣẹ mú wa. àkò yẹn kò yẹn. ká ní àwọn àsìkò yẹn tí kò gbọdọ̀. obìnrin ti nǹkan kò ní kí wọn. àwọn ọ̀rọ̀ tó mìtì gbà yẹn. ọlọ́run ti yá pèrè fún láíláí. kìí ṣe pé kò ní kìkì ń sọ̀rọ̀ àyàn lórí rẹ̀ nígbà tí ń ti nǹkan àsìkò tóbìnrin ti nǹkan sọ ọlọ́run ti yá pèrè yẹn fún. bọ́bá kú gbà náà mùsùlùmí ni ẹ̀ ní kọ́ parun ti. nítorí pé ọlọ́run ọba ọ̀pá aláṣẹ kó kírun gbà tí ń ṣe nǹkan oṣù ọlọ́run ti yáfe rẹ̀ lóbi nǹkan bá ṣe nǹkan oṣù tẹ́wá ní òun fẹ́ san àwọn àrùn kan padà tó aláṣẹ̀rẹ̀ kà aláṣẹ̀bọ̀rọ̀ so ọlọ́run ti yáfe rẹ̀ fún ọ màtọ́lọ́ ti yáfe rẹ̀ fún ọ ti parí nu torí di eléyìí báyìí ẹ̀yẹ káwọn obìnrin mọ̀ nǹkan ẹ̀sìn o ẹ̀kọ́ mọ̀ nǹkan torí pé tí wọ́n bá mọ̀ àìmọ́ o mọ fi nǹkan dínkù òun kírun lọ tó ń tọ́ba ní máa kírun pé àwọn ò lè ṣe lákì kí ni máa fi orí gba dúkù tí òfin kankan bẹ̀ sí lọ. tàwọn mọ́tò pọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà gbà tó ti mọ̀ fún òun ní kírun gbà tó máa ń ṣe nǹkan oṣù yóò wá ara kọjá àgbà tó ṣe nǹkan oṣù jọ́ yóò gbé mò ń wojú ẹ̀ mò ń wojú ẹ̀ mò ń wojú ẹ̀ ó ti dá títí tí ètò ìjọ méje ọ̀daràn tí ò ní irun kí tẹ́lẹ̀ náà òun tíjọ́ mẹ́rin yẹn gbọ́dọ̀ san padà sílẹ̀ ló ti jẹ́ pé àwọn ọkọ gbọ́dọ̀ máa mọ́nítọ̀ ìyàwó wọn kí ẹ ti kọkàn fẹ́ ìyàwó kọkàn páàkì ẹ̀ka lé kọ́ ọmọ mojútó pé sinú àbí òsínlọ èèyàn kan dáràn jọ gbé dàrúkì yámẹ́ ni kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyatihi one big.

ó fi jọ́ kanu ara lé anabi sallallahu alaihi wasallam anabi ni ismuhu kasmi wasmu abihi kasmi abi yẹn kí mahadi yẹn inú kórukọ rẹ̀ ma jẹ́ muhammad ibnu abdillah àbí kórukọ rẹ̀ ma jẹ́ ahmed ibnu abdillah mahadi ti ń bọ̀ mahadi sì wá lágbọn hasan ọmọ ali ibnu abi talib ọmọ fatima. táwọn ṣíà àwọn ní màdí rọ́ọ̀kan táwọn dóore màdí tí wọ́n àwọn ní ọ̀wọ́ alágbọ̀ntà ni Al-Hussein tó náà jẹ́ ọmọ Fatima ọmọ Ali tòṣùgbọ́n ìdáná bí sọ àgbọn Hasan ló ti wá àdìmọ̀gbà náà bí wà lólódodo tọ́ nítorí délé màdí ọ̀wọ́ aláṣìnú àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam sànẹ́bì sọ pé ẹ̀pá yọ lọ ẹ̀pá yọ lọ lórí àwọn ará òun tí wọ́n ti wá pẹ́rìṣì àwọn náà lè ju wa ẹ ẹ nítorí pé islam tó sọ pé pàápàá jùlọ sẹba jẹ àlọ àlọ bíbélì kẹtì ẹ ní ọ̀rọ̀ ta kalẹ̀ kan ó ní pàápàá jùlọ sẹba jẹ àlọ sunna tó mójútó sunna ẹ kọ wọn lè gan. sòṣùgbọ́n bò lẹ́sìn mọ̀ wọn wọ́n ń bẹ sògbó láti mọ̀ wọn ṣé ìwà ti lára alẹ́ ànábì lọ tí àdìní kankan tó lè takò ara alẹ́ ànábì náà. torí pé àwọn èèyàn tó máa dá ọkùnrin táwọn ti jáde nídìí láti máa jà yàn. ẹ̀ mo ti jẹ́ pé ẹ̀jẹ̀ máa ń kó ìjára ní ànábì afúlán eléyẹn ó bí kíkàwọ́ pọ́nlé tó bá jẹ́ mùsùlùmí tó ti tẹ̀lé tà ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam torí ẹ̀ àwọn kan wà lójú ayé ànábì ṣùgbọ́n tó bá ń pèèyàn bá wà nínú mùsùlùmí tó tún dára lẹ́nu ìṣòro àti àpọ́nlé torí tọ́lọ́ àti torí tànẹ́bí wa Muhammad sọ̀rọ̀ àtúnlá tó jẹ́ fámìlì rẹ̀. tó bá ti sọ fún apára lẹ́ ànẹ́bí ló kọ́ àmì ìdí láti máa bá jẹ ẹ̀sẹ̀ máa bá jẹ kí lẹ́fẹ́ fi dà. sọ̀rọ̀ kára lè bá tiwa náà làwa náà sọ̀rọ̀ bóun tọ eléyìí wọn túmọ̀ sí kíkẹ́ nǹkan wọn ti gbára alẹ́ ànábì ló ń kẹ́ di màlẹ́kà kan kí wọn di kan tẹ́ ma gba anábì kan lọ́wọ́ rẹ̀ tẹ́ máa dà tẹ̀lé lẹ́yìn báwọn ní báwọn kan tẹ́ láwọn àwùjọ kan ìfìmọ̀ gbára ànábì lè yàn onígbé tó dápọ̀ rẹ̀ tó dápọ̀ bàbá rẹ̀ wọ́n parí rẹ̀ pẹ̀lú tó bẹ́ẹ̀ ni ní nítorí ajára ànábì sọ̀rọ̀ ibn hamza asharif tó bá sì jó obìnrin asharifa sàwọn alẹ́ ànábì wọ́n ti mọ̀ wọn tó tó bá ti dárúkọ rẹ̀ kíníkan asharif tó láwọn àwùjọ míì láti mọ̀ wọn òun náà ní kó wọn ní alhashimi alhashimi ní ìmọ̀ tó ń ṣèjọba jordan nísìn àwọn wọ́n ní aráalé ànábì làwọn tó ẹ ti rí kan sọ pé al-mamlakatu al-urduniyatu al-hashimiyya al-mamlakatu al-urduniyatu al-hashimiyya ìgbé kọ́ńtìrì làwọn gan aráalé ànábì àníjì láti jà wọ́n yàn aráalé náà tó al-mamlakatu al-maghribiyya àwọn tó ń ṣèjọba Maghrib. الملك محمد السادس sisin بباري، الحسن الثاني tani ọlára alẹ́ anabi làwọn tọ́ ṣùgbọ́n ẹ ti mọ̀ ike man abọ́tọ̀ àbíyí àmàlò lam yọsirà àbíyí lẹ́sẹ̀bọ̀ ẹni títẹ̀ rẹ̀ bá sọ dé rẹ̀ yìí fámìlì rẹ̀ kan ò lè sọ dára wá sí ní ìjọba àwọn bẹ́ẹ̀ àwọn ṣí àtẹrí yẹn náà lọ́dọ̀ fún wọn náà àwọn náà níbi ọtí ń categorize ẹ̀ sẹ́ńpẹ̀ lára alẹ́ ànábi wọ́n lẹ́ni tẹ́ báyìí pẹ̀lú láwàní funfun tiẹ̀ mọ̀mọ́ tí wọ́n ní wọ́n ní wọ́n táwọn ń pa mẹ́ o láwọn ní dúdú àti funfun lẹ́rìí lórí àwọn èèyàn wọn ní tó bá wó láwọn ní dúdú òlára ilé ànẹ́bì ní tó bá wó funfun àbá nínú àwọn àbá tó yé wa eléyìí àwọn wọn mọ̀ torí pé ìdí tàbí pé àwọn wọn mọ̀ oníkéjà máa kó kúrọ̀ làwọn tẹ̀lé fa òpùrọ́ làwọn tó rẹ̀ àti nídìí gbogbo rọ̀ tí wọ́n kàn bá àwọn dàtún kò tẹ̀ sẹ́ńtọ́ parọ́ ta nídìí rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ náà. Àwọn àwọn lárúbọ sọ pé àwọn ọmọ ìjàmú pẹ̀lú oníṣùgbà yẹn. Tí wọ́n bẹ̀rẹ̀ pé èyí tí wọ́n náà wùlé sílé pé kò lè jákòó bàbá rẹ̀ lẹ́ẹ̀kẹta. Tí wọ́n pa alẹ́ àti bọ́ọ̀lù ṣe. Ẹ bóyá gbọ́ tẹ̀lẹ́nu bàbá ńlá rẹ̀ bàbá ńlá bàbá ńlá. Ìyẹn wà lù kọ́ ń bọ bàbá ńlá rẹ̀ wọn á yan ara lé ànábì lò wọn á trace ẹ because àwọn anasabon wà láàrin àwọn lábáwá àwọn ẹni tí wọn máa bá yẹn trace ìgbé bàbá yìí ló bí bàbá yìí ló tún bí bàbá yìí ló bí bàbá yìí tí wọn fi débi sí ọba àti wa so alhamdulilayi atúláwọn síra tó sọ ń pẹ̀lú yẹn ìdáhùn ansab lè sàmáàyàn tó bá sọ bàbá rẹ bàbá rẹ bàbá rẹ títí wọn trace ẹ débi tó ọmọ wọn wá trace tó ọmọ débi tẹ̀ ti wá ẹlòmíì tó wá gbé áṣù rẹ̀ fìrà ọ̀nà ni tó pè lánàbì wọn kò fìrà ọ̀nà ló bá lò lọ́sẹ̀ tó tó látara rẹ̀ àwọn ìyàwó ti mà tó kò lè parọ́ ẹ̀ tó kò sì mí pé èèyàn jẹ dúdú wọn wà lára alẹ́ ànábi lòun sẹ́wọ̀n kó dé sí kọjá pé àwọn fẹ́ra wọn lágbọ́n bẹ́ẹ̀ títí títí títí wọ́n wọ Senegal bóyá bẹ́ẹ̀ ló ti fẹ́ obìnrin dúdú bóyá Sudan ló ti fẹ́ obìnrin dúdú sá tòun àti ọmọ ẹbí mọ ọmọ náà tún bí ọdún tó wàhálà kẹta ọlọlọmọ subhanahu wa ta'ala wa rahmatulahi.